بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الصلاة والسلام الأتمان على نبينا محمد وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ليس يجدكم الله أترى عليكم إليه àti ìyẹ̀fún aṣíwájú ọ̀gá wa ẹni tí aláàrá ti wà lórí pé àgbọ̀rọ̀ tẹ̀lé ọ̀rẹ́ nìkan lẹ́yìn ọ̀rọ̀ àbọ̀tù fáwọn ọ̀dà ánà gẹ́gẹ́ bí àjẹ́bí sọ̀rọ̀ wà wà lẹ́yìn ọ̀sẹ̀lẹ̀ bó ṣe fi jíṣẹ́ fún wa. Sọ̀rọ̀ àlékún ìkẹ́ rẹ̀ àti ìgbẹ́ rẹ̀ fún àwọn ará ilé àmẹ́jọba Muhammad sọ̀rọ̀lọ́wọ́ rẹ̀ wọ̀sánà àwọn ọ̀hádẹ́ àtẹ́jì àti gbogbo àwọn òmìnirí tó lórí àwọn tí wọ́n ti rán wọn gbogbo àwọn òbí wa àwọn tí wọ́n wà láyé nínú wọn àtàwọn tí wọ́n sí láyé máa bọ̀ wípé rọ́bìrì ọmọ wọn kẹmọ́ ọ̀bẹ̀rẹ̀ ní sàbírọ̀ ọlọ́pàá ní ṣe àlékún ìkẹrẹ̀ fún wọn ìdíwọ́ ìkẹwàá lọ nígbàtà wà ní kékeré gbogbo àwọn òkúgbà wọn kò kò rí jùlọ àwọn tí ó kọ́ wa ní kí ó ọlọ́pọ̀ ẹ̀lùmọ̀ dáadáa wọn àwọn náà ni wọ́n lé kí irú àwọn ìdìbò báyìí kò lè ṣe ṣe gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà àbábọ̀ kọ́kọ́ wa ní gbogbo ìpàkókò ṣe máa ń gbẹ̀lọ́ ọlọ́pọ̀ kò rí jùlọ tẹ̀síwò tí a ń ka bọ̀ náà ipa ti gbé láti ìpèrè àwọn ìṣúra náà láti àìsàn ìgbẹ̀rẹ̀ tó ń ní àwọn Okay. Okay, ká bí random name. Tọ́ uh, oh, jẹ́ pé Súrátù Al-An'am to 99 ọ̀nà ni ìdí aká ní ọ̀rẹ́ òní ọlọ́pọ̀ ṣe rán ìgbọ́lá ọ̀rí pé jẹ́ ráyè ìgbọ́lápọ̀lá náà màkíyà ní ní àwọn síwájú tí ó sọ̀kalẹ̀ fún tẹ́lá Mohammed sọ̀rọ̀láwọ̀ àyẹ̀wọ̀tọ́lá ní mẹ́kà pírọ̀tì ká má sọ wípé ní ìlú mọ́kà ká sọ wípé mọ́kà period àwọn mímọ̀ alkohol nínú ìgbẹ̀rẹ̀ tí wọ́n gbá wá sí ọ̀bẹ̀lẹ̀ ọkọ̀ ọkọ̀ sọ wọ́n lẹ́sìn rẹ̀ nípa wọ́n ṣe pé máa alkohol púpọ̀ lábẹ́ àáyà àwa nítorí wọ́n ní nínú ẹ̀rẹ́ ìrìnàjò ìrìnàjò ìrìnàjò làhàpẹ̀lú aláàánú àwọn ọlọ́run olúwa ọmọ ìlú wọn náà oríṣiríṣi fọ́nra rẹ̀ níbi iná lóra ní àwa sọ́ẹ́gbẹ́ ilẹ̀ nìkan ní lọ pé hánà àwọn kì í rí lọ́pẹ́ ọlọ́run pé iná ìdìkà àwa ọlọ́run lọ́pẹ́ náà ní òun ẹ̀gbẹ́ àwa ni ẹ̀gbẹ́sẹ̀ píṣọ̀ òun la sọ ìrántí kalẹ̀ ní àwọn gbogbo àwòkọ náà òun náà ni àdíkìrò wà tí a ti ń bá ti mọ sí ìbá ti ń kà yóò máa mú ní rántí àwọ̀ yóò máa mú ní rántí àkìyàmà yóò máa mú ní rántí kí ìpìlẹ̀ wa ìbúra tí ń bọ̀ ìbúra ń lọ. Àlọ́ àyíkú àwọn àlọ́ òun bá ń lọ nínú ọlá àwọn àdìyí pé wọ́n máa ń lo flora wọ́n máa ń lo pronoun ẹnìkan wọ́n máa ń lo pronoun ìyẹn tó pọ̀ àmọ́ ìnáhìnú kájúkò lọ àwa ẹ̀dá ọmọ ènìyàn àwọn ẹ̀dá àwọ̀ àwọn ògbọ́dọ̀ ló kólà ní ìfúra ní ìfọ̀ọ́lọ́ àwọn ògbọ́dọ̀ ló kólà ní ìfún àwọ̀ àyàfi singular pronoun èèyàn wá nígbà wípé nítorí pé àwọn àtọ́ pé ní náà ní àwa káwá fẹ́ bẹ̀lọ́n káwá níbẹ̀ èèyàn ọlọ́run ẹ̀dàpọ̀ ẹ̀ka ní wa rárá o eléyìí nǹkan míì ti wọ̀ ọ́ ṣíríkù ti wọ̀ ọ́ tí ẹni tọ́ bá wà sí àlá wọ́n ní ẹ̀yìn ọlọ́run mẹ́ta ní wọn àlà àmọ́ àlà lè ní ibi ẹ̀ àwọn ọlọ́run àdùsù náà àwọn ọlọ́run ìlàtọ̀ àdùsù àdìkalẹ̀ àwọn náà sì ní àbùsù lára àbùsù àwọn ṣòkòtàì àwọn àlà fún àlùkòtàì onígbé lọ́wọ́ ọba ń fẹ́ kó sàkárà wọn lọ́yà náà àwọn onímọ̀ àwọn onímọ̀ ló wà kókò báyìí wọn wọ́n wá sọ́jì kò hàn nígbà tí ó pé wọ́n differentiate láàrin àwọn chapters lẹ́gbẹ́ wọ́n pè ní Makan chapters tí wọ́n mú Makiya àwọn kan wọ́n pè wọ́n ní Medina chapter àti Suwami Madaniya. Kí láti ń differentiate láàrin wọn? Yí tó rẹ̀ ilẹ̀ gẹ́gẹ́ bí àdìbáàmù pẹ̀lú pé Rahim Awolọ́ àti àwọn ìlú náà náà wò ní mímọ̀ tí wọ́n sàlàyé ní wípé a máa fi píríọ̀dù not particular place sùwárù màkíyà àwọn sùwárù tó sọ̀kalẹ̀ fún ànábì ní mẹ́ta píríọ̀ onígbẹ́rẹ́ tó ní ìsìn mẹ́ta lè sọ̀kalẹ̀ fún ànábì nígbẹ́ yìí ní ọ̀lọ́lọ́wọ́ àrẹ ọ̀nà bọ̀ ìsì dára fún ànábì wípé ẹni sùwárù àbí ẹni ààyà tó sọ̀kalẹ̀ fún ànábì ọ̀lọ́wọ́ àrẹ ọ̀nà ní àtìgbà tí ààyà tí wọ́n pè ní àlọ́ ààrẹ àgbọ̀nà àkọ́kọ́ tó sọ pẹ̀lú ọ̀sẹ̀lá Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá wọn bí ìrìnà òfíkà lẹ́bi sọ́ọ̀lápà sọ́ọ̀lápà ní ìsáàlẹ̀ من علقة مرة وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم eléyìí ni àkọ́kọ́ ààyè tó kọ́kọ́ sọ àyẹ̀wò àdébì sallallahu alaihi wasallam nílùú maka láti jọ yìí títí sáàmẹ́sì ṣe ń já sallallahu alaihi wasallam ní maka àti mẹ́rìnà títò sí mẹ́rìnà òun ni wọ́n pè ní yálà sọ̀rọ̀ àrẹ nínú gbogbo ìtò sọ̀rọ̀ àrẹ nípa tó kó ọ̀pọ̀lọpọ̀ pàtẹ́lẹ́ kò bá gbogbo ayé àwọn ní mọ́ta pèrè láti bá sọ́ọ̀rọ̀ nìyẹn ọdún mẹ́tàlá oríṣi ní wọ́n ti àìrínú wọn tọ́jú mọ́ta gẹ̀gẹ̀ àmẹ́lẹ́ wá lórí sọ̀rọ̀ níbẹ̀ nù wọn tọ́jú kọ́ ìlú lọ́wọ́ lórí sọ̀rọ̀ nígbà ní mo jẹ́ pé kìí ṣe ní mákàtà ìgbà ló sọ but sódà ti jẹ́ wípé mèrí ni ánìgbàlà wà wà ní ìyẹ́pá ìlà àwọn ọ̀nà ìmọ̀lẹ́nà lọ́wọ́ ààyà ọ̀ṣọ́wà màfíyà àwọn bákà tó wà lórí àdìmọ́kà ààyà bẹ́ẹ̀ ni ìnà tó wà kọ́lá sí kùbá múkè ìdílẹ̀ náà tòótọ́ ti dé kùbá láti gbà títí lọ́nà tó kájà àwọn wípé ìtawọ́dà nàìjíríà sọ̀rọ̀ wáwà ní ìsọ́lá ìlànà tó ìrìn káàlá tó fi lọ bá àlá tó káàmù àtàlá àwọn iléyìn àyájú mọ̀dàníyà àbí súwárò mọ̀dàníyà onáyà lára ìgbìyànjú àwọn onímọ̀ yìí wọ́n tó wá gba ìrẹ́jú ààyà màkíyà àbí súnra màkíyà àwọn onímọ̀ tó gbìyànjú àwọ̀wàlá ẹ̀nà bọ̀gbọ̀gbà àwọn onímọ̀ tó gbìyànjú wọ́n ti jẹ́ orí wọn wípé àmà ọ̀gbẹ́ àmà ìfẹ́ṣẹ́ẹ̀tì láàrin àyájú màkíyà àbí súnra màkíyà àti ìmọ̀lẹ̀míyà subject matter ọ̀pọ̀lọpọ̀ àríyàtù mọ̀tíyà ìṣọ́ mọ̀tíyà tọ̀kí ìròyìn àkídà onáì àjíọ́kà tó àjíọ́kà wọ́n dáa bóòlù ó gbogbo bá ti fi wọ́n fáyé ló kọ̀ǹté láti ìpìlẹ̀ rẹ̀ tí ó òfin àkéjà ni àkéjà ni ẹlẹ́wọ̀n ìgbàgbò nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà ipò ẹni wá gbà tó fi tríkì sí àwọn àkọ̀láàrin látàrálá tó fi tríkì sí àkídà orí ilẹ̀ lọ́kàwà mùsùlùmí púpọ̀ nínú ẹ̀ ní ìtàn ìta àwọn àìgbọ́lọ́nù sáyíká àwọn ìta àwọn àjọ tó ti lọ aláàrùn sọ̀tàn wọn fún wa kò lè ra ìjẹ́kọ̀ọ́ fún wa èyí tó ṣẹlẹ̀ sí wọn èyí tó bá wọn bá bọ́ nínú wọn kí láti bà bẹ́ẹ̀ ẹgbẹ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ bọ́ nípa ìná ìṣẹ̀lẹ̀ òṣèlú àwọn tí wọn gbà tí wọ́n sọ fún òṣìṣẹ́ wọn wípé اذهب انت وربك فقاتلا نحن هاهنا قاعدين àwọn yàwúdí pa ara àwọn ìlọ yàwúdí ìwé ìṣẹ́ ìyàlá àdàlẹ̀ ni wọ́n alákòsí ni wọ́n eléte ni wọ́n bá àbáṣì gbọ́ yìí yé nínú àlùkò fáìn àbẹ̀lọ́ àwọn ọmọ àyà wa nílùú kẹ́gbà nínú àwọn iṣẹ́ dáadáa tí èèyàn máa ń tẹ́wé ṣe àpàṣọ̀rọ̀ sí ọ̀dọ̀ àlá òun ìlú ètò wà ní ìwà àti ìdókòwò ìrìnàjò náà pé àwọn ọmọ ẹ̀yọ́ nílò rẹ́gbà ọlọ́pọ̀ sọ́rọ̀ yìí lọ. ọlọ́run tó gbé wọn borí àwọn ọ̀tá àwọn ọ̀tá wọn. wọ́n máa ń rántí ọláìpẹ́ nípa díìrì tó ṣẹlẹ̀. so àwọn ẹ̀rọ wá pè ní pé àwọn àti àṣírí ọdún bẹ̀rẹ̀ sọ́ọ̀mù rí àdúgbò àdúgbò àdúgbò ìròyìn wọn bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ ló ṣe rí tó aláàdúgbò àwọn sọ́ọ̀mù nàìjíríà ló sàlàyé fún wa yìí àwọn tó ti lọ kí ló ṣẹlẹ̀ sí wọn ó tó wá lo àmsáàlì àmsáàlì àpèjúwe tó pọ̀ lọ́nà méjì nígbà tó lórí electric penetration àwọn àpèjúwe ọ̀rọ̀ àkàwé ọ̀rọ̀ àkàwé ọ̀rọ̀ àkàwé ọ̀rọ̀ tàbí kó tẹ̀ lo natural examples pẹ̀pẹ́ bí ẹ̀ náà bọ́lá bá fún ẹ̀ ní akáyè tó gbé kólẹ̀ fún ẹ kí èrò ní bẹ̀rẹ̀ pé àá lé pé ètò àwọn ìgbọ̀dọ̀ tí ó tọ́ gbọ̀dọ̀ tí ó tọ́ láàrẹ̀ ìdí tó rásùn àwọn àpèjúwe tó pọ̀ nínú ẹ̀ òun ni áyà máa tí márùn ni márùn tí láàrẹ́ kàrí aláàtọ̀nù áyà àkọ́kọ́ áyà ní ìfàyè inna Allaha dájúdájú Allah fáálíkòlù àbí wànáwà kájọra wọn alìfòbúbù gray àwọn oúnjẹ ọ̀wẹ́ nínú wọn ni ọkà bàbá wà nínú wọn ni ìrẹsì wà nínú wọn ni mílẹ̀tì wà nínú wọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́rú nà ló wà ọ̀pọ̀lọpọ̀ wa tàbá gbé oko rí tàbá gbé oko rí a rí pé tán bá tọ́ sí gbogbo nǹkan tá a ní kó jáde lára fáálíkò ìhájú ìwà ìnáwá ló wà ìjáde rẹ̀ láti mú ilẹ̀ lọ́wọ́ pọ́pà lápọ̀ ẹgbẹ́ ìgbàgbọ́ sọ́ọ́kì ìfàlàkì kí nǹkan kó bí kó ṣàpọ̀ kó sí lágbàgbọ́ wájú jáde fa lórí mọ́ wá fún lórí máa fún títí tí ó kò fi di tó tó pọ̀ jù sí àwọn tí ó rí mọ̀ọ́ká mọ̀ọ́ká àlọ́ òjẹ́ kókó sáńdá so ọlọ́run tó fi léyìn wọ́n náà wá àtàwọn tí ànáwà jámù ànáwà gẹ́gẹ́ bí èso dàbínú gẹ́gẹ́ bí ìjọ àlọ́dọ̀ àníbí kàtú náà ní èso mango náà ní èso àtàwọn nǹkan mẹ́kọ́ ní èso aláàní ọlọ́mọ mójútó wọn yọ́kọ́rí ju àlháyà nínú àlùmọ́ yìí aláàmú nínú alàyè jáde láti ara òkú bẹ́ẹ̀ láti ní wọn mú òkú jáde látara alàyè àwọn yíma túnmọ̀ ilé ìtọ́nà níbi wọ́n ní pé alhayu níbi wọ́n fi àpòjíwẹ̀ rẹ̀ ní àjàjá jájú àbò adìẹ àbò adìẹ aláàlódà wọ́n wá mú máyìsì ó mú jáde látara máyìsì kí ni máyìsì ò ní ẹ̀yìn wọ́n ni wọ́n mọ́kórí ju àlùmáyìsì ọ̀lá kan náà ló tó wá mú ẹ̀yìn òkú ó mú jáde látara alhaji ìtẹ̀lẹ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà níbi kọ̀ọ̀kan wa náà nahnu àṣeyà living animals ni wá ọlọ́run bá dá wa à ń tẹ̀lé ọ̀tọ́lọ́ ọba dá wa látara mẹ́yì òkú àti mẹ́yì màní àtọ̀. then àtara wa láti kó dáàtọ̀ náà ọlọ́wà ní wípé ní rẹ́álí kò mọ̀ lọ wọ́n máa ti ń jẹ́ ápù wọ́n máa ti ń jẹ́ ẹ̀nàwá wọ́n máa ti ń jẹ́ adìẹ wọ́n máa tàn náà mọ́ra wọn pé ọlọ́run náà ló yìí fún nínú o fàánà àti pàtó kí ló wá tún dé kò sí bẹ́ẹ̀ náà tẹ̀kún lóògbà rí tàwídò ìwò ni aláwọn iṣẹ́ ìfọ̀rọ̀rọ̀ níbi náà توحيد الربوبية الشيء ونوع إليه توحيد الربوبية wípé aláàtí ń dá ẹ̀dá ìfọ́ ọ̀pọ̀lọ́ karùn-ún òun náà ló dá wọn àwa tá ń délé ìyọba náà ló dá wa kò tó ayébílé èdè kọ̀rẹ́ndà fún aláàánú ayé àkọ́kọ́ ni fáyípò àdìpẹ́ lọ́nà fún àwọn bóyá àwọn tí wọ́n rí ọgbẹ́ náà ní àgbẹ̀bá léèyàn ọlọ́run ní wàá pèsè mi láti yóò gbọ́ yé tí ó bá jẹ́ ẹ̀kọ́ nǹkan ní ìlú nígbà dáko yóò gbọ́ yé àwọn poultry men àwọn women àwọn náà sábà máa ní wájú mọ́tò lórí àkíyà wọ́n ti rí àdìyẹ wọ́n gbọ́ yé ayà tó ti dàrí ní pé fáálí kò lè bá aláàyè náà òun ló mú kí ilẹ̀ ó máa àlèbáà ní min asbaha látara sọ̀bá kí òru ó lọ kí máa yóò di aláìní wa bọ́lọ̀ bá ní kó mọ̀ wá àwọn àlòkòkò náà wọ̀já àlàlẹ́ ìlà sẹ́kẹ̀ẹ́ nẹ́tọ́rálẹ̀ òru mọ́ ń kàtà tó ti tẹ́gbọ̀ látàwọn tó ti tẹ́gbọ̀ látàwọn àtòkò fóònù gbé ní yàtọ̀ ní geographic location kọ̀ọ̀kan kò tẹ́ńdẹ́ǹtì wípé káṣílẹ̀ nínú òun anywhere in the world natural things pé wọ́n máa ń fi òun ṣe ni aláàló ṣe wàjá àlẹ́ ilá sàkànà ó ṣe òun ní ti ara wọn balẹ̀ nínú ẹ̀ wàṣàmùsà wà lọ́mọ̀rọ̀ fìdìbàní ó tún wá sí àwọn òòrùn ó ṣe òòrùn àti òṣùpá ó ṣe wá ní irinṣẹ́ táwọn fi ń kan táwọn fi ń kàkúléètì òṣìṣà òun a máa lo òòrùn a ní Gregorian calendar كتقويم الشمس بتاعت يومك أتني تقويم القمر يكون يوسف على ذلك يجي القرآن الرفاقي يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج wọ́n bá bí wáyé pé àwọn oṣù tó bá lé gbogbo wọn pa pariwo rẹ̀ ní láàrín na oṣù ilé o sọ wípé ní à ń lò wọ́n láti dìtámì màwàkíìtù àwọn periods ní ìkọ́ọ̀tù méjìlá nínú ṣẹ̀ríà a ní ní ìkọ́ọ̀tù màgá ní àti ní ní ìkọ́ọ̀tù ìdàmání ní tó jẹ́ family period àti uh, geographical period ọmọ ló wà pápòjúwe ní àwọn ní ọ́sì ìdàmẹ́ ní òní ọ̀nàbọ́n wà before kátó wọn ló sọ̀rọ̀ ọ̀nàbọ́n àgbàwẹ̀ ọ̀nàbọ́n tó náà tó pé èèyàn lè gba ọ̀nàbọ́n nínú ṣàbán àbí nínú rọ́jà ìmáadá ó lé ọ̀wà kíkú lè náà sí wà hajj bẹ́ẹ̀ ni hajj náà ní oṣù mẹ́ta làwọn tí ń ṣe hajj shawwal zulkaida àti zulhijja àti mẹ́wàá àkọ́kọ́ zulhijja àwọn oṣù hajj àmọ́ ìlà wọn ń ṣe àràfá nínú rẹ̀ gangan ọjọ́ káàkiri òní nínú oṣù zulhijja tó lára àpòjú ìlànà lára àwọn àpòjú gẹ́gẹ́ bí ìbádà kan tó ń bọ̀ níwájú wa bẹ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ tó kú bá wọn láyé òun ni zakatu alfitri zakatu alfitri lára àwọn mawakitu jamaniya ni àsìkò ìdúngbò làwọn yọ jáka nígbà tí a bá ń túnmù ààwẹ̀ tó nínú gbogbo àwọn tó bá jẹ́ ìbàdáàtì mọ̀ àkọ́ta tàbí tàbí tàbí níyà a lè ṣe wọ́n àti jákòó tó èèyàn lè yọ jápà lásìkò táwọn ayé nìkan ìmáàdà torí kí ni torí pé zakato ìfẹ́sẹ̀rẹ̀ ni ànábì ń pè sallallahu alaihi wasallam kò pé ní zakato ramadan tó bá pé ní zakato ramadan ni àgbẹ̀tẹ̀ láti bàtà ti bẹ̀rẹ̀ ramadan títí ajáde tó bẹ̀ làyẹ̀yọ́ àtàlẹ́bí òpè bẹ̀ zakato àtìkẹ́kẹ́ láti jẹ́kẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn argument àti discussion tó ti lọ nígbà kan láàkóbi táìkà nìsín kò lẹ́sẹ̀lẹ́ jàkátò ìpínlẹ̀ mawakí zamaniya so àwọn kátà mọ́ ń lo mawakí tù makaniya àti sọ̀yí gẹ́gẹ́ bí hajji àti ọmọra so oòrùn àti òṣùpá àwọn nǹkan tí àwọn ìṣẹ̀lẹ̀ àǹfààní ẹ̀mí aláwa ní pé ìdáàlì kàkẹ́kẹ́ bí ìdáàlì ní pé olówá ṣe àtúbà yíyọ àtúbà àti mọ àsìkò kí òru máa jẹ́ bí ká máa ti rí sinmi bẹ́ẹ̀ àti oòrùn gbogbo ẹ̀ tẹ̀kìdírù àlàáàzí àlàáàlì Al-Aziz ọba alágbára àlàní ìmọ̀ tó ní mímọ̀. Àwọn àfáwà ìlú Màtàkì láì fi lọ́pọ̀lọpọ̀ ọgbà aláàmà ń pa ní ọ̀pọ̀lọpọ̀ ááyà pẹ̀lú àwọn orúkọ ọlọ́ọ̀. Orúkọ ọlọ́ọ̀ méjì ló wà níbi ìmìtì, al ṣàmùsù àṣùbà níwá òru níwá ẹ̀yìn ìgbà tó wà bẹ̀rẹ̀ wípé àmàrà ìtumọ̀ rẹ̀ pọ̀ lára ẹ̀rí tí gbogbo tọ́lọ̀ ọba bá ní ká lu àwọn àsìkò yìí fún nǹkan lò fún ká má lò fún nǹkan mi tá a bá lò fún nǹkan mi ẹ̀yìn ìgbà ọlọ́run nígbà ní pé kéèyàn lágbára àbáratẹ́nìkan ò lè ṣàlẹ́yìn ọlọ́gbẹ̀gbẹ̀ ní kájíòsí gbẹ̀dẹ̀ máa jẹ́ kájíòsí ó tí ó kọjẹ́ aláìsànláyé sálàmá yẹ̀bọ̀ alú wàhún ní sàlùm gbogbo ọmọ ẹ̀dẹ́ ìyẹn pátápátá bẹ́ẹ̀ wò níbi aláàyìn aláwa máa ń pé bọ́lọ̀ ti lágbára pé lè mú wa tó náà ó máa ta ló ṣe mistéèkì ọmọ ẹ̀ tí lábẹ́ àfẹ́rínà nínà sínà áwọ́ àpáàdà pọ̀nà bí ìgbà àrí ní pé aláàbọ̀mọ̀wá nínà sínà tàbábẹ̀yẹ áwọ́ àpáàdà àbáṣe ní séèkì rẹ̀ àníbọ̀ lọ́pọ̀lọ́ àwọn ọmọ rí pé ọ́ọ̀lá wọ́n ta ààlá sí àhíndé pọ̀ sí aláàmúgbé ń dá lójú wípé ọdíkà àǹtí ọdíkà àǹtí wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n láàrín ìyọlé ìtàn ọlọ́yẹ̀ àtàrà ẹ̀mí ní àtàrà ẹ̀rí ayà mi ni pé wọ́n wà lẹ́lẹ̀ dá ara lẹ́kùn ok eléyìí ní ìsìn àwọn oníjọ́gírafì ayà rẹ̀ wọ́n rẹ́lẹ́bàǹtì fún wọn pọ̀ bá ti ẹ̀mọ́ lọ́n ìlú ọ̀nà sáà nípa yìí pé múvmẹ́ntì ò múvmẹ́ntì ò sùpá ó yẹ kó lé ẹ̀rí pé ní kò sí ìkàkà tó lè tó lè dá ṣiṣẹ́ láì ní pásítọ̀ kan tó ń tó ń jẹ iṣẹ́ magnetic generation ní òkè aláàbí ṣe ní subhanahu wa ta'ala yìí tó tún tẹ̀lé wa huwa alladhi ja'ala lakumu an-nujuma litahtaju biha fi zulumati al-barri wal-bahr kele yìí náà oníṣe pẹ̀lú oníjọ́gíráfì ni àbí pàápàá jùlọ àwọn astronomy nujum tó wà lókè aláàkí rédíẹ̀ fún àwọn nǹkan tó pọ̀ ọ̀rọ̀ pàdé ìgbà yẹn náà kàmá àlúníyà ìmọ̀ sọ̀dé à ọlọ́run dáhùn oṣù wọn lọ́sọ̀ níbi ó ń sọ fún wa wípé gbogbo àwọn lòjúmù tó wà ń bẹ̀rù lè tààtàjò kó lè bá a máa jẹ́ ìmọ̀nà fún àwọn èèyàn fi zolomati lùfẹ́rì yálà àwọn tá ń sáfò sáfò láti lórí ilẹ̀ ẹlẹ̀ áwò fèlbáhà lò yóò ìràwọ̀ ọmọ ilé màkà pé máa ń ṣe àwọn tí wọ́n tún máa tẹ̀síru màkọ́ sí bí nílé pé ká lè ronú pé kí ni àǹfààní tó láìpẹ́ ìṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó àṣẹ ìpínlẹ̀ rẹ̀ wọ́n ní pé àwọn òyìnbó àwọn òyìnbó tí ọlọ́run kò dájú kùránì kan kò tí wọ́n gbọ́ ní àwọn ayà yìí bóyá lọ́wọ́ ìmúlò náà ti fọ́mátì àwọn àgbẹ̀sìn abẹ́ ìlú kébílà tí ẹgbẹ́ kalẹ̀ tí ó lójú sọ fún wa ibi ibi tí nọ́ọ̀tì wà ibi tí sáwùtì so àlejò nínú hikima tọ́lá wa tó lé ẹ̀dá ní wípé a máa fi kama ṣe máa lọ sí sí àmì òjò tàbábọ́ nínú nínú àrèpé ní alẹ́ lálẹ́ àwọn nẹ́jìnì kan bẹ̀ tó mọ̀ ní ìkọ́ àkété kíńkíní díẹ̀ yóò ṣùpá ìkọ́ sì jìnà sí eléyìí àwọn onímọ̀ pè ní àìmẹ́jìnì àlùkòkò bí pé ibi tí a bá fi rí iná sì ni yọ̀mọ̀ rí yọ̀mọ̀ ni lọ́ta yìí yọ̀mọ̀ kí iná sì léde ìwọ̀ àríwá àríwá ìdí ọjọ́ ni ní kúkúrú ní wípé nọ́ọ̀tì olóyìn dìkéèkì nọ́ọ̀tì olóyìn dìkéèkì tí a bá ti wá lè mọ díà geography yàtà one geographical location yóò lè dìkáàdì gbogbo tó kù àbí torí tàbá ti di lálẹ́ ní ìjọba rí nájínú àrí tó wà àti tó kọjú sí ìjẹ̀bí nọ́ọ̀tì káwá dájú kọ nọ́ọ̀tì káwá spread ọwọ́ wa kánà ọwọ́ méjèèjì lọ pé ìjọba dájú kọ nọ́ọ̀tì ìpínlẹ̀ yóò wọlé kí ni láti ó bẹ̀rẹ̀ ìsọ́wá ìpele inú wọ́n ti gbáfí location àwọn ìlúkù sọ́wọ́pù ma yókù á lè tó máa wọ́n sọ geographic location irú ẹ̀ á lè gbọ́ àdínkù tí àmẹ́bí ìwú sọ̀rọ̀láwà ilẹ̀ àtẹ́lẹ̀ fún ara mẹ́jìnà pé tẹ̀bá fẹ́ kí ẹ̀wọ̀ owó má báyìí náà kí ni kíbílà tí àmẹ́bí ìwú má báyìí náà má ṣe rí pẹ̀lú mẹ́bílì bí kíbílà àbí láàrin agbègbè méjì ìsì àwọn west ilẹ̀ ní tébúlà ìníwà ìyára mọ̀dínà ìdílé ara mọ̀dínà dájú kọ south ni tòtẹ́bá tí wọ́n tún mọ́tọ́lájà lẹ́yìn ọ̀rọ̀ náà àrùn tébúlà àwọn south ni bọ̀tẹ́bá fẹ́ẹ̀sì south ni gẹ̀rùbíyà nínú tó west ní wọ́n ráìtì ní ṣẹ̀rùkẹ́yà nínú tó east ní wọ́n lẹ́fì ní búlákẹ̀ẹ́sì náà Abẹ̀yí North. So Kaiser will lead to North Nigeria ló wà. Pẹ̀lú ìjọba làwọn onímọ̀ mi lọ wípé olè kan bẹ táwọn ń kọ́ ní ilé ń jọ. Ọ̀la Adébájúrò Àlẹ́ náà ní pẹ̀lú yàtọ̀ ìwà náà. Wọ́n ṣíkúrò Àlẹ́ náà máa ń dà á ilẹ̀ ìdáyé. Bóná ti kọrin pàdé àti ìgbàlá àyàfọ́ yìí yàtọ̀ tó pọ́pùlà ní yóò bá sáà lẹ́nu ìjọba ti máa kà tó ń bèèrè ìjọba ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn onílé máa ń di wáyé pé ní ara iṣẹ́ ìgbà náà wọ́n ti kìrìtàìtì orí lọ́nà méjì túrú wọ́ọ̀tì ẹ̀ ọ̀rọ̀ tó yí ti bá mú orí àti túrú pléètì ààyè tu. wọ́n dákọ̀ mú orí ọ̀là alùbájọ́ min saniyatul wada saniyatul wada ìlú ẹni àtìpadà wà nílẹ̀ yorùbá náà àwọn tó bá gbé ọkọ̀ wọn wà yìí wọ́n máa ń ní kìíní kan bóyá jí ní o wọ́n ká àdé kìíní kan táwọn máàkì táwọn bá ń sin àlejò ìdẹ̀wọ́n bàbá ara tó dáa ti káàkiri máa bí ọkọ̀ nù tọba tí ń sínyà dẹ̀wọ́ sínyà ní ó ti padà ìbẹ̀ ní ilẹ̀ lárúbáwá ní kówá mẹ́rin tẹ̀lé ẹ̀tọ́ lè wà dáa lónìí ẹ̀kọ́ ní ẹ̀ka ń bẹ ló bá ẹ̀jẹ̀ màmú àkọjá ní tó ti jáde ní àbámọ́ àmì àìbá ló bá ti sáwọ́sì arab bẹ́ẹ̀ sì ni kò bá ní sọ́ọ̀tù alága sọ́ọ̀tù alága níbi ìlú wa ìkó tó bá ti wípé àwọn ìdájọ́ alága ní bọ̀ nílò tó máa kò kọ̀rẹ́ ní ọdún ẹlẹ́ẹ̀kejì bàtánẹ́bí bọ̀dá ti fáìbà láti tàbó ogun tàbó kí ogun tó ní agbára rẹ̀ ogun tó ní ní àsìkò tó ṣẹlẹ̀ tó lágbára bẹ́ẹ̀ tó tó wá jìnnà tàbó kò sí nàìjíríà sàbọ̀ km àwọn tán fẹ́ lọ kò sí provision díẹ̀ ní wọn ló ní ọ̀rẹ́ àkórí ọ̀pọ̀lọpọ̀ òní olóńgbà táwọn kan wọ́n fi dọ́gbọ́n wọn lọ bá ní ìfọ̀lọ́ rẹ̀ àkọ́lá àti pé ìrànlẹ́bí iná bòmúta náà wọ́n ọ̀rẹ́lẹ́ àwọn káà oníjà mójútó àwọn onílé pẹ̀lú ọlọ́ ọlọ́mọ káwọn kan ní wọn ìrìnàbìkì wọn kò tẹ̀ bọ́dà kọ̀dáwà kan bẹ̀rẹ̀ pé nípa adé gidi ni wọn ọlọ́mọ kọ́lẹ́ṣì wọn mẹ́jẹ̀ kó yí káyà lọ́jọ́ wọn tó dára káàkiri ní wípé lójú lára àǹfààní ẹ̀ orin tó sẹ̀mí ẹ̀ tó lè wọ́n kọ́ ẹgbà ká náà bọ̀ láti àbò òkèèrè bà ní láti ìlú ìlú mọ́ká قال تعالى قد فصلنا الآيات لقوم يعلمون àwọn aláàtí sí àwọn àyàlé ìkàlẹ̀ àwọn tí tán bá rẹ́jì tán bá kí àti mà ayé àtọ́nítàlẹ̀ wàhúwà lẹ́bi àìṣẹ́ àfún mẹ́nàfín wà àìyàn aláàkàrí yìí náà òun ni ó dá yìí àìṣà ayé ọ̀la ọ̀fún aláàdá yìí wà àìyàn látàrí ìrí kan máyà ọ̀nà ìpáàdà alẹ́ ìsọ́lá tó gbogbo ẹ̀ lápẹ̀tẹ̀ pátápátá látara ádámù lọ́nà àwọn àdìdá aláàdá ádámù látara kiri ọlọ́pàáwó mẹ́rẹ̀fẹ́ẹ́lẹ́ ọlọ́pàáwó mẹ́rẹ̀fẹ́ẹ́lẹ́ ọlọ́pàáwó mẹ́rẹ̀fẹ́ gbàtà aláàdé kí ìdílé gbogbo ní balẹ̀ pàtó fẹ́ wá púráùdù nígbà òun ti wá orí balẹ̀ fún ádámù òun ìdílé sùkọ́ dálákàrá náà àtẹ̀tọ́ dálátara ẹ̀rọ̀pọ̀ ọba wípé ní ẹ̀rọ̀pọ̀ bá jiná lẹ́lọ̀pọ̀ ẹ̀rọ̀pọ̀ lè paná ẹ̀rí ẹ̀pọ̀ ni so àṣà àkọ́rẹ́ alákọ̀ọ́kọ́ lè ná sí wà àjà látara ádámù gbogbo tó láyé mọ́mọ ìdí ènìyàn aláàbùdáwà yálà wa hawa àléyìn sọlá tó wà látara ádámù ọlọ́run ọba ti dá ọ̀tọ̀ wọn níyà bí ó di ìran kálùkù pé ìran kálùkù ẹlẹ́ẹ̀kẹta nàbí yóò lọ ẹ̀yìn ta ló subscribe àlẹ́ ìfọ̀lá tó wà nílá ọlọ́run ọba dáwò ó níyà but kò ní bàbá ojú mẹ́ta gbogbo àwọn tó kù pátápátá ọlọ́run ọba dá wa látara bàbá àti ìyá ló ń sọ wípé ní fámùsà fún ọdún wà mùsàúdà àwọn kan ọlọ́wọ́ bá pé so páàkì wa mùsàkọ́gbọ́n ó wà nínú ogun ẹ̀bí ogun bí ìyá wa nínú ráyè àpò ẹbí obìnrin àwọn ọmọdé tó ní wọ́n gbà bẹ́ẹ̀ sàmbáì wọ́n bẹ̀ sàmbáì pa àwọn kan mùsàúdà àwọn tí wọn ọlọ́wọ́ ọba ni wọn ní wọn máa ń dákó sílẹ̀ sílẹ̀ bó bá wọ ọlọ́run tó lè lọ́wọ́ ìjẹ́gbọ́ méjì yìí tó kọ́lé gbogbo tó náà bá dá kọ́lé sí náà ọ̀dì sọ́ọ́dà yìí sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ yìí àwọn ọmọ ìyá àlùkọ̀kọ̀lọ̀kọ̀ wọn fẹ́ sí àwọn méjì kó sílẹ̀ tó àwọn náà ilé yóò yá àwọn abẹ́lẹ́gbọ̀ jùlọ tí èdè méjì káyẹ̀ sáà pé bọ́lá ọba ṣe ń kọ́ ọ̀pọ̀ ṣùgbọ́n ṣe ló ní àbá mọ̀ ní ẹgbẹ́ ilé òde ẹgbẹ́ pé ìlú kájí yá aláìní ìyàwó àti oṣù ọ̀sìn. kọ́lọ́dé pàdé pàṣẹ àyàn sí lẹ́fà omi lẹ́fà omi. àwa àlá àti sàlàyé àwọn aráyà yìí wọ̀tún ta ní nàìjíríà òkú àgbòyí ṣe gbogbo èèyàn àìmọ́ ìyàwó tí wọ́n ń kàgbọ́ ti kà lọ àwọn èèyàn ka alkùránì látara kùránì tó ń kàrà torí ẹ̀yìn tó bá lọ́wọ́ ka kùránì fá tó dúró ń fi kùránì ewu ẹ̀pẹ̀ tó fi wù sẹ́ tó tó lórí náà tó rí ní ìsí àlùkọ́ra náà tó rí pé ní kọ́ ara máa ń bẹ́ẹ̀ náà ní kàlùkọ́ ara ìfẹ́ṣkọ̀ kùránì yá sí ilẹ̀ ní nílẹ̀ pé ọkọ̀ wọ́n àwọn ọmọ pápọ̀ owó ọgbàgbà yìí ọ̀tà o látà àkọ́kọ́ ní ayà lẹ́yìn rẹ̀ حياة alẹ́ tó tẹ̀lé wàhúwà lẹ́rí àrìnzálẹ̀ nínú sàmárì máa aláàrin ọba tí ń sọ òjò láti sánmà ìfẹ́ nìkan kan ọ̀ka ìfẹ́ nìkan kan ọ̀ka tó jù ú rọ̀ bọ́lá bá sì rí tí ó jù rọ̀ ìfẹ́ nìkan kan ọ̀ka tó ní kó máa rọ̀ ìfẹ́ àwọn ọgbọ́n jọ òun ní pé àwọn nǹkan wọ́n tó máa máa tara wọn wọ́n lè kó wọ́n ti ha lọ́gbà fún lọ́gbà fún àpá òmìnira náà tẹ̀lọ́ wá pé òkú wọn lórí nínú àpá náà wọ́n pè wọ́n oríṣiríṣi ara wọn tó ní àwọn àfúnnáwọn ilé ìpínlẹ̀ Yorùbá nílọrin abẹ́rò ìrànwọ̀n àtàwọn wípé onímọ̀ òwúwà ṣọ̀rẹ́ àdúgbọ́rí àdúgbọ́rí náà wà tábà ó kí ìmọ̀ òwúwà lóyìn nílọrin yìí bàbá wa ní màkánà tó ń balẹ̀ fún dáadáa wọn. Ìgbà àwọn ilé ìlú máa pé wọ́n. Ìmọ̀ kí ni máa fòrò à? Kí ni máa fòrò à? Àbá àpò ẹ̀ká mọ̀ yìí. Ìmọ̀ kíkí ò láì ní máa fòrò à. Ìmọ̀ kíkí ò Ni pé àwọn tẹ́lá fẹ́ béèrè nípa àlámà ilé ìsìn àwọn ẹ̀yẹ ìbá àwọn àtàyè wọ́n ní àwọn kan àwọn àkọ́ òní wà àti wọn àwọn àkọ́ òní wà àti àwọn tàbí wọ́n mọ̀ ara wọn ọlọ́pọ̀ fún alẹ́bẹ̀rẹ̀ wọ́n pé àwọn èèyàn ti ní bẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ ètò lọ́dà lọ́rọ̀ ẹ̀yìn sí kú òyìnbó ẹ̀mí lọ tí gbogbo ayé ìtàlẹ̀ òye kaba ń sẹ́nu wa àwílọ̀ ẹ̀ kò sẹ́ni tí òye kaba ọdúnṣàn nàìjíríà ní wa àlè kaba ẹ̀ka ajẹ́lẹ́mọ̀túnmọ̀ rẹ̀ kọ̀dọ̀ lawyers are those who trained as lawyers wọ́n train wọn gẹ́gẹ́ bí lọ́yà wọ́n train like adáfẹ́ lọ́yà ló ń Lawyer, a student of law Ah, kò sí àwọn yìí wọ́n train wọn wọ́n think like lawyer wọ́n talk like lawyer wọ́n dress like lawyer wọ́n advise like lawyer so àwọn ọ̀pọ̀ wọn ti fi ilé àfáà ọmọ yìí pé àwọn àfáà kan kẹrẹmọ́tò wọ́n ní oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ alábà tó rí bá wọn ìfẹ́ ní pé àwọn afáwọn ọmọ ń dá ìrìn lónìí ọmọ gẹ́gẹ́ ọmọ ń dá ìrìn lónìí ọ̀pọ̀ táǹkì wọn àbí ká lọ wípé ọmọ ń pawọ́dà náà wọ́n kọ́tọ́ máa ń lò wọ́n nù àtẹni ẹ̀dá kò sá nínú ayé tí wọ́n pè sí òye dáhùn yìí tí ó dá ní sálẹ̀yàn pàwọ́dá ìrùgbélé ìdáwàwọ́dá yẹn dọwọ́ rúrù lè ìrùdá so bọ̀tí lọ́pọ̀lọpọ̀ ń gbà ní ìná àwùjọ wa ó wá ń sẹlẹ̀bírẹ́tì ọ̀ẹ́lẹ̀ kẹta àfáàfẹ́ lọ gbóná jà àrùgbóná òun ní àwọn ìtàkì nǹkan tẹ̀lẹ̀ àkídà tó bá ní sàlàyé rẹ̀ ní fún omi aláàmì wípé ọlọ́nìkan ní sọ omi kalẹ̀ láti sánmà ìfẹ́ ẹnìkan ò ká bí bá sì ń bọ́ ìfẹ́ ẹnìkan ò ká kọ́jú kó má bọ̀ alẹ́wà ẹlòmíkì aṣọ níbi ìdájọ́ náà pé ní òun ti òun ti ọ̀gá àpọ̀ àbá àgbàgbà iṣẹ́ kan iṣẹ́ méjì iṣẹ́ mẹ́ta tó ti rí bẹ́ẹ̀ nígbà ọkọ̀ rẹ̀ fọwọ́ náà kí láàfin dáhùn a lọ wípé ní ìsìdìrájì ni lọ́rùn fẹ́ dẹ́lẹ́kẹ̀ iná wà láyé wílò gọ́ọ̀lì hátà ìrá àfádàwú sára lámíyẹ́kùn aláwọ̀ máa jẹ àwọn ẹ̀lẹ́kẹ̀ díẹ̀díẹ̀ ṣàìtọ́n ṣàkọ́n àti ṣàtọ́ máa fi mú yẹn pọ̀ nítẹ́ ìrákù máa ṣe náà ṣàtọ́ máa fi mú yẹn ká ní pé onímọ̀ mi ṣúùlì mọ́ náà through business psychology ká ní pé àwọn medical expert náà ní tú rẹ̀ náà gbogbo tí a bá mọ̀ ṣe ní àbá lè kàtíra kan pè ní tẹ̀lìdíṣù ìbílẹ̀ yóò rí àwọn trace oríṣiríṣi ìṣẹ̀tọ̀ màrígbà ní bọ́lọ̀bá bẹ́ dá ìwé ẹni bẹ́ẹ̀wò yóò wà wípé ẹ̀rẹ́ ní ìṣẹ́lẹ̀ gbọ̀ sí ara rẹ̀ rẹ̀ wípé ọlọ́run tọba lè fún ọ̀rọ̀ olórí ìwọ̀n sàtọ́ra rẹ̀ mẹ́lẹ̀ ìwé ọ̀rọ̀ kejì rí òdúgbọ́ náà ti mọ̀ wẹ̀ so aláàtọ̀fọ́ ayé pé ọlọ́ọ̀bá nìkan ọ̀rọ̀ máa ń rọ òjò pàápàájá bí i nàbáta kó lè ṣe gbogbo tí ń jẹ́ rúfẹ́ pátápátá túrú òjò ọlọ́mọdé ń dá wọn Allah yóò mọ̀ ẹ́rí pé ó bá jẹ àsìkò tó jẹ́ fẹ́ mú rẹ̀ ń bọ̀ ilẹ̀ ó gírín adúrú yóò gírín tó máa wùyà nọ́kọ́rọ́ jù mí wàhábá mọ́tàrọ́ ìbá Allah náà nínú àwọn èso tó lera wọn gẹ́gẹ́ bí ìgbàdo ògbọ́n àti máa ń sí ìgbàdo tó lára àpèjúwe rẹ̀ lọ wàmínà ní náhálì látara igi dàbínú àbí igi ní ń tọ́lẹ̀ ìhá tẹ̀lúwà ní àwọn ẹ̀dẹ́kò ẹ̀dẹ́kò ní branche làbídùn ìgbẹ́ ọ̀pẹ́ mẹ́lẹ́mẹ́lẹ́ jẹ́ ń bọ̀ wá àríkú ní wọn fáì yóò sì yọ dáadáa tẹ̀lúwà náà jábọ̀ ẹni tẹ̀lúwà dáníyà àwọn míì pẹ̀tàǹbọ̀ nípe nínú ẹgbẹ̀rẹ̀ àwọn ní ps wọ́n ti ẹjọ́ àìsí wọ́n ti kọ́lẹ́sì wọ́n wọ́n ẹgbẹ́ àwọn gbogbo míì Masha Allah tabaraka Allah tó wá so tí a bá bí lábẹ́rẹ̀ ní kàmọ́ra wọn kọ́ wọ́n kà ní kò mọ̀ jẹ́ pẹ̀lú ẹ̀pẹ̀lú wá ní dáàlìyà tọ́lọ́wọ́ bá ní kó súnmọ́ wa wọ̀jẹ̀ náà kí ní àánáàjì bẹ́ẹ̀ ni àwọn ni zẹ̀tú ni roman ni mutashabihan wa ghayra mutashabihan wọ́n jọra wọn sábà ń wọ́n pé ayé lódòdó àti àti greek wọ́n jọra wọn bọ̀dì jẹ́rù mùtàṣáàjì ní tóòmù ní kéèkì kò jọra wọn ara ni pé ó ń lò ó ìlà tamari yìí ìlà àdùnárọ̀ kò yẹ nìkan èyí náà wu àwọn lẹ́hàáyá tí lẹ́pàá orí ìlú ìlú gbogbo àtàkàkalẹ̀ yìí ó yẹ kó lè máa jẹ́ àmì tí ó máa pè wá sí àti ọ̀tù àìsímáàrì ìnígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala ìgbàlá sábẹ́ ìsàbílì náà ni pé àkọ́kọ́ àti tàwọ̀fíìdù àwọ̀wálà tàwọ̀fíìdù àkọ́kọ́ gbogbo ẹ tí ò bá ní àkídà tí ò ní tàwọ̀fíìdù oníkàkà àmọ́ ń fi àkíyèsí àwọn èèyàn wa ní ìgbòho wípé ẹlòmí ilé máa bọ́kún yí pé ẹ̀yà lákìdá yìí tó dé wàhálà ní pọ̀ èyí kọ́ wà rárá lẹ́yìn ìgbà lákìdá yìí a ti rí nínú àwọn àfà wa ní wọ́n ní pé àwọn àfà tó fún bọ̀ àwọn ni wọ́n kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ màláìkà ń bẹ̀ wọ́n ní òfin ṣe ẹ ní gbogbo wa tàbí kó yìí gbogbo ara ní mákìlò rìsálà àbáyé rìsálà tí ní àti ìdí ẹgbẹ́ ìfẹ̀rọ̀ wá ní mọ̀kọ́dímọ̀ rẹ̀ mọ̀kọ́dímọ̀ àkọ̀díyà ni ó sì dákọ̀ àkídà láàrin pé 123 lẹ́mẹ̀jẹ̀ mẹ́ta nígbàtà fi hàn àfáà tẹ́bàtẹ́bàtẹ́ báyìí ìmáàmù tẹ́lá àwọn ẹnìkan wọ́n yà sàwọ́dí lórí ikú tẹ́lá sàwọ́dí ọ̀tí ọ̀rọ̀ àbẹ́mú tẹ́lá bí ilé tẹ́lá wọ́n ọdún ní ìrẹ́lá ti díẹ̀ náà ni wọ́n di wípé àwọn àpọ̀lábà láàrin eh, ìlàpò tẹ́lá láàrin pàṣẹ tẹ́lá àti ìfọwànù tẹ́lá tó a gbáwó sàwọ́dí ìgbẹ́nu àwọ̀yẹ ọ̀tùmúyá àwọn ọ̀pọ̀lọpọ̀ náà wọn tí wọ́n fún òjò responsibility àti mọ̀kànláyé ẹ̀sìn fáwọn èèyàn láwùjọ wa láwùjọ wa kọ́lápàá wọn yìí kàfẹ́ra that problem ta ní wọ́n yìí kàfẹ́ra bí ẹ̀kọ́ tá a bá ń kàfẹ́ra kò sí fún fún wọn tá ń sọ yóò wọ̀ mú tuntun wá tí ń bẹ nínú tíra náà ni ẹ̀mú rí balẹ̀ ní tíra mi tẹ̀lé afẹ́ ká kò sí yàtọ̀ níbẹ̀ so àtàwọn éèdù àwọ̀wọ́lẹ̀ nígbà láti ṣe ọdún mẹ́tàlá yẹn sọ̀rọ̀lọ́wọ́ àlẹ́wọ̀sẹ́lẹ̀ mọ́ká gbogbo tó kù báyìí ìran tó bí ẹ́ndé pírọ̀dù ẹ̀ ọlọ́pù gbogbo tó kù bàtí lè tó àṣẹjẹ́ sọ̀rọ̀lọ́wọ́ àlẹ́wọ̀sẹ́lẹ̀ kálífà ní pọ́tántì àwọn ìkàwọ̀ yìí tó ẹni tó bá ní àkíyà jọ́ àkíyà ó ní ẹ̀sìn rẹ̀ ó dáa béèyàn bá ní àjọ hàn tó dáa ọlọ́mọ sọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ àwọn tẹ̀lé rí tí aláàtọ́ ní sọ́ọ̀tù fòrùkọ́ wọ́pàdémúná ìlàmà àmìlú nínú àmàlí ìjà náà àbẹ́ àmàlúra ọlọ́wọ́ ti jẹ́ nìkan ó béèyàn bá ní àkídà ìtọ́lọ̀ àwọn ìtọ́fà lẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àyàntọ́nà wọ́n pa àkàlẹ́kọ̀ mímí ọlọ́run tọ́wọ́ bá ilé ṣe bẹ́ẹ̀ lẹ́yìn àṣírákì sáà tọ́wọ́ bá ilé pa nǹkan ní ìlú ní ọlọ́run lẹ́yìn àbàkọ́ ná àwọn olùgbogbo sẹ́rẹ̀ wà látọ̀ sí ìjòkó ní tó bá ilé rí bẹ́ẹ̀ báyìí lẹ́bi àwọn òun náà ni ìṣòrọ́jù lọ́yìn subhanahu wa ta'ala bí àfààrí yìí wà tàbídé lẹ́yìn ní ìtàkàyì tàwàídé olùgbòbíyà kágbà tí ọlọ́run ní rọ́jù onímúlẹ̀ ìmá onímúlẹ̀ ìṣú onídẹ́dà onípani onísàrífìtì onísọmọ tàwàídé olùgbòbíyà توحيد الألوهية وأن إفراد الله تعالى بأفعالنا نحن gbogbo àwọn akálùkù ọ̀nà àwọn ìgbà náà káwọn náà wá ṣe ọ̀nà ọba láṣò pẹ̀lú iṣẹ́ títí wa náà àáwà omi káwọn lọ́dọ́lọ́ bí wá omi lọ́dọ́lọ́run tàwídò lórí ẹ̀ àáwà tọ̀fídò lórí ẹ̀ gbogbo tí gbogbo ń tábà fẹ́ ṣe láyé tàwà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala níta ní kò ní jẹ́ ìrẹ̀ gbogbo lójúmọ́ nù àlítọ́ kéré jù ẹ̀ẹ̀mẹ́ 17 mùsùlùmí ó kéré lójúmọ́ ìyáka ní àbúrú wọ́n ìyáka ní sáàmù à ń pọ́wìsì à ń kéré jù lójoojúmọ́ kéré jù 17 bọ́ wá di àtòkò application oníkálukú ni wọ́n fi nǹkan tó lò lẹ́yìn ọ̀dá ẹlẹ́kẹta tàwọ̀sílù àlàáfíà àtìfà káṣí ọlọ́run bá ní àṣọ pẹ̀lú ọ àlá àti ìròyìn rẹ̀ tí àlá bá pẹ́ra rẹ̀ láti rẹ̀ tí ò bá ti pẹ́ra rẹ̀ ọmọdé àti pẹ́rẹ́ rẹ̀ ìṣẹ́ alára fi ròyìn ara rẹ̀ tàbí ròyìn ẹ̀ ìtí ọba ti fi ròyìn ara rẹ̀ káàdìrìn aláwọ̀ ìtí aláàbá ṣe lẹ́fíò rẹ̀ ní tó tó nẹgẹ́kẹ̀ fún lọ́dà rẹ̀ kọ́lẹ̀ ẹ̀bà ẹ̀bà ẹ̀bà tàbí ti fọ́dọ̀ wọ́n lábẹ́ ẹ̀ṣù kápá tí èsì kò lè bà sí à ẹ̀gbà tó má kéèkì ti tàwọn ìdí olórí ẹ̀wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti kọ́mọ̀ wípé à ọ̀sìn ọkọ̀ ọ̀dọ̀ ọmọ ọlọ́run àdúgbò rí ìwádìí orí dákan ọmọ ọlọ́run àgbékè lámí ẹgbẹ́ pẹ̀lú ìwádìí ọlọ́run ò mẹ́rin kọ́ sí i so a gbọ́dọ̀ máa tẹ̀yìn a ní ọmọ ọlọ́run àwọn kan ní orí rẹ̀ sílẹ̀ àbúrò bákan náà ní àwọn akọ́lọ́ ní bàbá àwọn mẹ́lẹ̀ pé bàbá bọ́ọ̀bù sọ̀tọ̀ lọ́rùn àárín lọ́dún bá ní ọlọ́wọ́ alágbádá ná bolí ní ọ̀dá ọlọ́run ní ara ẹ̀gbẹ́ o ká sí ọlọ́run bó ti pé ara rẹ̀ bá níbi ṣe kò ní tí ò bá ti rí bẹ́ẹ̀ ká má máa pè o tó ilé ìka tó bá ìtò ìgbé ìbéèrè ní ìgbélé wa àbẹ̀lọ́run náà wà tó wà tó dára ta lè kà fún àdídá tí ó sì jìnà sí wa òun náà ni ọdún ìmọ̀tò ابن أبي زيد السيرواني عن عقدية tó àwọn onímọ̀ tó pọ̀ sáré wọn tó tún máa public àdápọ̀ ẹjẹ́ ká dúró àìndà kọ́ọ̀lù wá ìtọ́lọ̀ wíìlì ìtàlẹ́lì wíìlì sọ̀rọ̀lọ́wọ́ àyàfọ́lá láti mọ̀ wípé aláwọ̀ ní gbáyé ìkàkẹ́ ìfọ̀fọ́n ní sàríwá àbìbẹ̀rẹ̀ mẹ́ta wọ̀n wọ́n pè ní àjòsúlú àtàláàtà the three fundamental principles nínú mọ́rọ̀ búkà àni àlá kama máa bí ìlúkà kí ni ẹ̀kù tọ́lọ́wọ́n yọ́nú sí inna dínà inda lọ́rí al-Islam jẹ́mọ́ lẹ́gbẹ̀ Ibrahim kàfíkò ta ni aláàgbé ìdè kọ́ wájí tẹ́gbọ́n yí wa Muhammadu ibn Abdullah sallallahu alaihi ní àlè tẹ̀lé pé ní ẹwà jẹ́nà hátà àbákùn sòdí ọdí ọlọ́ta ara ní kọ́dà àbákùn sòdí kù iye gbọ́dọ̀ wá kọ́kọ́ balẹ̀ dáa bó bá ti sára ti lábàákùn sòdí kù sẹ́yìn ìmọ̀lẹ̀ sára o náà o lọ́wọ́ náà àbákùn sòdí kù sí tó ṣe lọ́wọ́ tó náà ṣàkọ́ ní ìbẹ́ ìdí tó àbákùsù bí kò ní lòkéṣà ó láàlà ànẹ́kì ní kátótó ọ̀rọ̀lọ́ àdìmọ̀sálà òun náà ké yẹn ó bí máa wà àtẹ́kùnú bí ábúlé láàrí jẹ̀mí àwọn látàfàrà kú lábẹ̀ jẹ́ ká kéèsí àjọkàn wa jẹ́ ká kéèsí àwòkéèkì wa àbẹ̀lọ́ ọlọ́pọ̀lọpọ̀ الله وسلم على نبينا محمد وعلى اله you